èyí tí a pe àkọlé rẹ̀ ní hudan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan òjọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa ká lọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته من هناك إليتي أنسك الصلاة أناني وكي nígbà tá a bá parí sọlá ó yẹ kí ẹni tó tò lẹ́yìn lè máa mú kó máa yí pé nítorí dáa ni pé kó wọn má ti dìde o lẹ́yìn ìgbà tí wọ́n ti sálámà kó má dìde jáde kúrò ní mọ́ṣáláṣí ṣáájú kí lè máa mú kó tó kọjú sí àwọn ẹni tó ṣe sọlá àtìlẹ́yìn nítorí pé ńgbà tí lè máa ń bá parí sọlá ó ní àwọn rékèrè tí ó ṣe ní gẹ́gẹ́ bó ti ṣe wà títí tó fi sálámà kó tó di pé ó láǹfààní àti dojúkọ àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ rékèrè náà ni astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram ìgbà náà ni ìmáàmù tó dojú kọ àwọn ẹni tó jókòó lẹ́yìn gẹ́gẹ́ tó tò lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí hadithi ìyàwó aisha radiyallahu anha tó ṣe tọ́ka sí eléyìí tí ìmáàmù muslim tó gbé jáde wọn àbí ìkọjú sáwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó sọ allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram torí ẹ ìwà tó dún kan ìwọ tó ṣe ké sálámà ló ń tó de kó ti bẹ́ jáde kó nu mọ́sálásí wàá ṣe sùúrù díẹ̀ títí tí lè máàmù tí ó fi kọjú sí yín lè máàmù náà ti gbọ́dọ̀ jẹ́ni tí ó nímọ̀ nípa òfin ṣẹ̀ríyà wípé tá a bá ti bá a débẹ̀ pé astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram á kọjú sáwọn ẹni tó tó lẹ́yìn wa ni kèsì pa àwọn akọ́pà kọ́ sí wọn títí tá a fi dìde kó nu mọ́sálásí rárá bẹ́ẹ̀ kèsì kèsì kẹlẹ́ àkọ́sí wọn kò sí tó burú kéèyàn máa tẹ̀lé ìmáàmù láti ṣe sọ̀láàtì kan ní ìmáàmù tó ṣe pé àfojú rí báyà mọ́ṣáláṣí èèyàn pọ̀ ńbẹ̀ sáfù sì lọ jàrá kò wá fún yàn láǹfààní àti rí ìmáàmù kò sí tó burú ká máa bá sọ̀láàtì wa lọ lẹ́yìn irú lè máàmù bẹ́ẹ̀ kódà gan a tún lè máa bá sọ̀láàtì lọ lẹ́yìn lè máàmù tó ṣe pé òde làwa ti ń tẹ̀lé lè máàmù yìí àlàǹfààní àti wọnú mọ́ṣáláṣí lókun ìgbà tó bá ṣe é pé à ń gbọ́ ohun lè máa mú ó ti ṣe ń ṣe allahu akbar allahu akbar allahu akbar sáfù ti sọ mọ́ra wọn títí débi tá a wà a lè tẹ̀lé lè máa mú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin tó ti pé inú ilé tiwọn làwọn wà ìjọ atọ́ kọjá pé wọ́n máa tẹ̀lé gbòǹgbòǹ mọ́ṣáláṣí láti fi máa tẹ̀lé sọ láti lẹ́yìn lè máa mú kọ̀tọ́ kọjá pé gbòǹgbòǹ mọ́ṣáláṣí lẹ́ẹ̀ máa tẹ̀lé ìdí tó fi jẹ́ pé kò tọ́ òyìn pé nǹkan lè ṣe gbòǹgbòǹ lórí sọ́láàtì ó sì tún rọrùn kọjá tí wọ́n múná lọ gẹ̀ẹ́bí tí ṣe máa ṣẹlẹ̀ láwùjọ tí wọ́n ń bì kọ́lọ̀ ń jẹ́ kí náà bó dúró ni wọ́n lè múná lọ. lẹ́yìn náà ìgbà tó fi ọlọ́run bá sọ yìí pé sọ̀láàtù tóbìnrin máa ṣe ń rẹ̀ ó lóore jù ètò lọ sí mọ́ṣáláṣí lọ. ẹni tí wọ́n gbà lérò ní pé ètò ọ̀dá ṣe ètò ìpò sẹ́ńjàmà ètò ọ̀dá ṣe torí ẹ̀kọ́ dásọ̀ láti rẹ̀ ṣe ń lọ lóore jù ìwọ obìnrin ṣẹlẹ̀ ìjẹba. sunna gẹ́gẹ́ bí n tó ti síwájú oní ànífẹ́ tí ìmáàmù bá ti parí sọ̀rá kó dojú kọ àwọn èèyàn tó ṣe sọ̀rá àti lẹ́yìn rẹ̀ lẹ́yìn tó bá ti ṣe àwọn díkìrì tá a wípé yóò wáyé lẹ́yìn sí sálámù. sunna ni kó dojú kọ wọn ṣùgbọ́n tó bá ṣe fáwọn obìnrin lásán ló bá tò lẹ́yìn lè máàmù tóun jọkùnrin àwọn obìnrin wà ní gbogbo jàmáà tiẹ̀ à ń fẹ́ kọjá pé ọkùnrin yẹn kó jókòó kó jókòó láyé rẹ̀ tó wà kó dojúkọ àlùkébìlà fún ìgbà díẹ̀ títí táwọn obìnrin yẹn tí wọ́n fi jáde títí tí wọ́n fi jáde nítorí tí wọ́n bá ti jáde yóò fi láǹfààní àti lè jáde ní tiẹ̀ náà yóò fi láǹfààní àti kọjú síbi tó bá wù ṣùgbọ́n ní ìsìn tó bá kọjú sí wọn lẹ́yìn ìgbà tó ti sálámà táwọn obìnrin yóò sì ti dìde nígbà tó ti pa nìkan ní jàmáà rẹ̀ yóò di pé àwọn wo rẹ ni òun wo obìnrin olóbìnrin àwọn náà sì di pé àwọn náà ń wọ tọ asìtì máa kó gbogbo wàhálà gbogbo fìtínà tó máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin wíwò náà ni máa ṣíwájú rẹ̀ tọ kò sí ní tó burú kọjá yìí pé irú ọkùnrin báyìí tó jẹ́ imam kò sì sùúrù díẹ̀ títí táwọn obìnrin yẹn tí ó fi rí dájú pé gbogbo wọn ti jáde tán àbí ìtọ́pọ̀ jù náà wọ́n ti jáde tán wọ́n ti lọ lọ́wọ́ àyàfi tó bá ṣe pọ́nà kan bẹ̀ tí lè máàmù lè gbà jáde tiẹ̀ tí ò sì fi ní kọlu àwọn obìnrin yìí lọ́nà kọjá de tiẹ̀ kọ́ máa lọ. lọ́pọ̀lọpọ̀ ọgùnmí tí wọ́n ti parí sọ láti tọ́jú ọ̀ràn yẹn láti táwọn èèyàn máa bára wọn lọ́wọ́ asalaamu aleykum asalaamu aleykum ní ìbára ẹni lọ́wọ́ tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ àbí wọ́n ti ṣe tẹ́lẹ̀ wọ́n tún máa ṣe míì nítorí pé ó ní í ṣe pẹ̀lú pé wọ́n parí sọ̀dá eléyìí o bídà ni àdádálẹ̀ ó takò lànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tí wọ́n ti gbàgbọ́ oní pé tí àwọn bá bara àwọn lọ́wọ́ bá ń lẹ́yìn sọ́dá yóò ti sábà fi kọ́lọ́wọ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ àwọn fáwọn àdádálẹ̀ dédé kò sínú súnà torí ẹ̀ má ba ẹnìkan lọ́wọ́ ló kọ pé nítorí pé a parí kó o fi ṣe àfisùn pé o láǹfààní kọ́lọ́mọ kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ọ sọ eléyìí jẹ́ nítorí ẹ̀ka ṣàkíyèsí ẹnìkan bá wà náwó sí ọbẹ̀ ẹnìkan bá náwó sí ọbẹ̀ sọ ìwọ sí sí sọ ọkàn fi hàn wípé ìtọ́ fẹ́ ṣe yí báyìí ti jẹ́ ẹ bá ti kíra ká tó bẹ̀rẹ̀ sọ̀la bá ti kíra bá jáde mọ́tíláṣí àmàkíra bá jáde mọ́tíláṣí àmàkíra. kí káwọn máa múná máa ṣàdúrà kékeré kejì wọn sọ gbọ́n sókè kí wọ́n máa ṣe báyà nígbà tá a parí sọ láti wá tán àbí kí ìmáàmù àti àwọn máa mú kí wọ́n máa jọ gbọ́n sókè lápapọ̀ wọn kí wọ́n máa jọ ṣe dékìrì lẹ́yìn sọ láti ọ̀ràn àyàn ìjà ìmàpẹ́lẹ́ yìí náà bídà ni ìdáǹpẹ̀ ní bídà òun náà ni mà uhditha min ad-dini ala ghairi mithalin sáàgì gbogbo nǹkan ti àdáda lẹ̀ rẹ̀ lẹ̀ tí wọ́n á lẹ̀ mẹ́sìn táàsì rí nǹkan kan fi jọ nú ẹ̀sìn ọlọ eléyìí ni wọ́n ń pè ní bídà yẹn ni pé tí ká bara ẹni lọ́wọ́ lẹ́yìn sọ́dá kò sí níta ilé fi wé nú ẹ̀sìn kò síbi táwọn àfi tún yẹn máa bara ẹni lọ́wọ́ lẹ́yìn sọ́dá kí lè máa ń wọ àtàwọn máa mú tì máa ṣàdúrà àfi kí wọ́n máa ṣe díkìrì lẹ́yìn sọ́dá tí wọ́n máa gbóhùn sókè kí wọ́n jọ máa wí ẹ̀ lè rí kankan tẹ́ ẹ lè fi wé nínú lànà ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn làwọn ti ń ṣe kìí ṣe pé à ń ṣe bá a ti ṣe fẹ́ ẹ̀sìn là ń ṣe ń tán a gbọ́dọ̀ torí délé ntí ọtọnà òun náà ni pé kíkálukú ṣe bíkìrì rẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe ṣàlàyé síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí kálukú ṣe bíkìrì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tá a bá parí sọlá eléyìí ni ìlànà ẹni tó bá fẹ́ gbóhùn sókè pẹ̀lú bíkìrì tiẹ̀ kó gbé sókè ẹni tó bá sì fẹ́ tiẹ̀ jẹ́jẹ́ kó jẹ́jẹ́ àmọ́ àwọn àjọ máa àwọn akáǹkó kò sí tọ́jọ́ kátó wọn ṣàkíyèsí pé díkìrì tá a máa wọ ẹ tó wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá àlùsọ̀lá ní kálukọ́ máa wí tiẹ̀ lọ́kọ̀ jẹ́jẹ́ láì jẹ́ pọ́ bá ọbẹ̀ nìkan kankan kù mbẹ̀ eléyìí jẹ́ bó ti ti jẹ́ mbẹ̀ torí de eléyìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí ariwo sọ yè kálukọ́ máa wí tiẹ̀ wọ́n máa wí tẹ̀lé lè máa mú àbí kí wọ́n jọ máa wí láwí papọ̀ ògbélé yàdàdà lẹ̀ ẹ sì tún rí i pé tí wọ́n tún wí lẹ́nu náà gan lọ́pọ̀lọpọ̀ gbà gan kèé

ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ti tẹ̀lé tọ́lọ́ tó ṣùgbọ́n àwọn àfa àwọn olùmọ̀ gbogbo wọn tábà tẹ̀lé tọ́lọ́ á tẹ̀lé tiwọn tábà ti takú tọ́lọ́ à ní tẹ̀lé tiwọn eléyìí jẹ́ kó ti ti jẹ́ mẹ́ọ̀ tọ́ ǹjẹ́ o téèyàn bá ń tò náà lè má mú kàtẹ́yàn ṣe sọ láti lọ ìmáàmù wa bẹ̀rẹ̀ sí ní fa sọ láti láfàgùn ọ̀n fàágùn sọ àbíkó tiẹ̀ jẹ́ pé ìmáàmù yìí ó ń yára kọjá sísọ gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ tọ àbíkó tiẹ̀ jẹ́ pé èèyàn ní ìdíwọ́ kan téèyàn bí bá yẹ pé tọ̀ ń gbá yẹn àbí só ń dà yẹn láàmú èèyàn fẹ́ só àbí gbẹ̀yìn ọ̀ ń gbá yẹn òsì tó burú tí àwọn nǹkan yìí bá ṣẹlẹ̀ kẹ́kẹ́kẹ́ kú lẹ́yìn lè máàmù yìí kò tó sí tó burú kẹ́kú lẹ́yìn lè máàmù yìí kẹ́ wá kẹ́ dá parí sọ láti tì nínú mọ́ṣáláṣí náà ìparí ti yín ẹ bá ti parí kẹ jáde kó sì ń tó burú mẹ. gẹ́gẹ́ bí o ti ṣe ṣẹlẹ̀ wípé Mu'adh ibn Jabal radiyallahu anhu tẹ́ ẹ bá gbàgbé pa àṣàlàyé pé tó bá ti solatul Isha pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ó máa ń padà sádùúgbò Kùbá níbi tí ó ti lọ ṣe ìmáàmù fáwọn jàmáà tiẹ̀ náà. so Mu'adh wá ń ṣe ìmáàmù lọ́jọ́ kan nínú solatul Isha lọ́ba dẹnu ní báńkà ó tó rùkú kòrùkù ó tó rùkú kòrùkù ó tó rùkú kòrùkù bàbá kan rí kó ti sú òun òun ò lè ṣe sùúrù lọ́ba rọra yẹ̀bá ó kù lẹ́yìn rẹ̀ lọ́n sì kọ́mà lọ́ba dáṣọ láti tiẹ̀ ṣe wọ́n àtọ́ parí àwọn èèyàn máa ń sọ pé ni tí ò jẹ́ mùnáfìkì kí ló mú kí ló mú kó lẹ́yìn lè má mú nígbà tí lè má bá sọ láti lọ tí ó ti parí sọ tọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ní táwọn èèyàn ti sọ ni anabi sallallahu alayhi wa sallam Mu'adh ni wọ́n bá wí o wọ́n ní afattanu anta ya Mu'adh ṣé èsì kó ń fìtínà ni wọ́n Mu'adh tó ń fìtínà ni wọ́n Mu'adh tẹ̀lé yìí túmọ̀ sí wípé anabi ò sì bóun wí kí ló dé tó ọdá sọ láti tiẹ̀ sí anabi ọba wí tẹ̀lé yìí túmọ̀ sí pé tó bá yẹ pé lè ọba jẹ́ pé ó ti ń fa láti gùn ju gbágbá rẹ̀ yẹn sì ká lọ ó ti ń takò súnnà ga pẹ̀lú bí ṣe ń fàágùn sọ àbí kọjá pé ìmáàmù yẹn tó ń yára jù sọlá tó ní jẹ́ sọlá àti eré lásán ló fẹ́ jọ àbí kó sì jẹ́ pé èèyàn nídìíwọ́ kan bí gbẹ̀ngbàyàn bí ìtọ̀ngbàyàn so èèyàn já sọlá tó bá jẹ́ pé ìtọ̀ngbàyàn àbí gbẹ̀yàn lọ tọ̀ èèyàn lọ yàgbẹ́ yọ̀ lọ só tó bá ṣe gbogbo eléyìí tẹ́ wọ́n tún wá tún sọlá tirẹ̀ bẹ́ẹ̀ eléyìí jẹ́ láti ṣe máa ṣe ṣùgbọ́n tó bá ṣe pé àlùwalẹ̀ èèyàn wàá lọ tún àlùwàlá ṣe ǹjẹ́ tó máa bá dé sẹ́ńtù sọ láti yẹn bẹ̀rẹ̀ ni àbí tó bá ti pẹ́yìn lè má mú la wà lè má mú sí ìsálámà màá ka arákà méjì tó ti síwájú àbí níkà ò níkà o ẹni tó bá ti sọ sọ láti rẹ ti bàjẹ́ ẹni tó tọ̀ sára sọ láti rẹ bàjẹ́ tó o bá sì mára tó ṣàlùwàlá tán ó tún sọ láti yẹn bẹ̀rẹ̀ ni títẹ́lẹ̀ ti lọ tó ẹja ṣàkíyèsí ibẹ̀ títẹ́lẹ̀ ti lọ torí ẹ̀ من انتقض وضوءه في تنايا صلاته استأنفها ẹnikẹ́ni tálùwàlá rẹ̀ bá já láàrin ìgbà tí ń bá sọ láti rẹ̀ lọ yóò tún bẹ̀rẹ̀ lọ́tún ni eléyìí jago sì jẹ́ ìmáàmù tó ń ṣe sọ́lá fún àwọn èèyàn jẹ́jẹ́ mà pé ìmáàmù yìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó gbóhùn sókè o yóò gbóhùn sókè níbi gbogbo Allahu akbar rẹ̀ tí n bá ń wí yóò jà gbọ́ èsì pé ọmọ wí sínú sami Allahu liman hamida yóò wí yóò jà gbọ́ sísálámà yóò sálámà yóò jà gbọ́ bẹ́ẹ̀ à ń fẹ́ yí pé tó bá ké fati àtàn níbi sọláàtì tá à ń ka kí ó sókè bíi sọláàtì sọfẹ sọláàtì òjòmọ bákan náà bákan méjì alákọ̀ọ́kọ́ ní sọláàtì magreba àti sọláàtì ràìṣá à ń fẹ́ pé kí lè máa mọ̀ gbóhùn sókè pẹ̀lú àmì kó nà gbóhùn sókè pẹ̀lú àmì tiẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé yọ àmọ́ wa fa yọ àmọ́ fa sókè nífàkúfà àmì pé kìnnì so kì ṣe pé yọ àmọ́ fa nífàkúfà bẹ́ẹ̀ náà ni Allahu akbar rẹ̀ kì ṣe pé yọ àmọ́ fa nífàkúfà Allahu akbar kì ṣe Allahu. ṣàṣejù tẹ wọbẹ̀ kẹsìkẹ ọmọ àfàǹfà pupa wọn imam ó gbọ́n sókè ìdí nu tó ti dẹ́kẹ́ nínú òfin ṣẹ̀ríya kò sí nínú òfin kíkẹ́ nìkan máa rọ Allahu akbar lẹ́yìn rẹ̀ rabbana walakal hamd àyàfi kọ́ bá ṣe pé ohun nǹkan kan ṣe ohun lè máàmù ọlọ́run ní nǹkan kan sọ ohun rẹ̀ o tí nǹkan kan bá sọ ohun lè máàmù débi wípé àwọn èèyàn ò lè gbọ́ ẹni tí ń wí ìgbà yìí ìní wa tọ súnà tẹnìkan máa rọ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n òun lè má mú jágara kí ni a fẹ́ máa rọ Allahu Akbar lẹ́yìn rẹ̀ sí torí ẹ̀ ara tẹ́tẹ́ ìgbà náà nù ṣùgbọ́n ìlà ẹsẹ̀ fẹ́ lè má mú ara tẹ́tẹ́ ìgbà náà gbọ́n sókè ẹ̀jẹ̀ agbọ́n tẹ̀ wí sami Allahu liman hamida ẹ̀jẹ̀ agbọ́n tẹ̀ wí asalaamu wa rahmatulah ẹ̀jẹ̀ agbọ́n tẹ̀ wí bẹ́ẹ̀ ni jama ń sọ fún lè máa mú ẹja gbọ́ntẹ́ ń wí a nídìí láti jẹ́ pé ohun ẹlòmíì la bọ̀ lè máa mú ẹ̀yìn la fẹ́ gbòòyìn ẹja ṣàkíyèsí o nígbà míì ẹ rí i pé àwọn èèyàn kì í ṣe lè máa mú gangan ni wọ́n ń tẹ̀lé ma bàbá tí ń rọ Allahu Akbar lẹ́yìn rẹ̀ ni wọ́n ń tẹ̀lé ìmáàmù ti gbórí sókè tipẹ́ ẹnìkan kan kò ní gbórí sókè orí bàtà bá tó gbọ́ tí bàbá làdá ń sọ fún Allahu Akbar lè máàmù bá di méjì so eléyìí gángan fúnra ara rẹ̀ aburú ńlá ni aburú ńlá ni so lópin ìgbà tó bá ṣe pé à ń gbóhùn lè máàmù lè máàmù ń gbóhùn sókè à ń gbóhùn rẹ̀ àbùkátà tẹnìkan kan rọ Allahu akbar lẹ́yìn tó bá ń ṣẹlẹ̀ wípé arẹ́nìkan ò tó ṣe pé ó máa ń ké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọ́lọ̀ igbe gbàmígbàmí ó máa lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọ́lọ̀ àbí páàgùn ni babaláwo ni olóògùn ni oníyàwó ni ó máa ń pa ẹran fálìjànù àti wípé àwọn sàárè sàárè ó máa ń pa ẹran fún wa ìsì máa ṣiṣẹ́ awo mùsùlùmí ní sì ń pera rẹ̀ ṣùgbọ́n aláwo ni gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ pẹ́lú mi láti rí ọba tú láyé yóò tú lẹ́yìn ikú rẹ̀ wàlà hawla wàlà quwwata illa billah iná láti máa ń da aláṣà pé ṣé ìwọ ń retí kọjá kódìbò ọba tó kú náà ni ló tó túbá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mara rẹ̀ wọ́n máa ń tó ń ṣe ṣùgbọ́n wọ́n kọ̀ láti túbá wọ́n máa mùsùà bí wọ́n ti fẹ́ nínú ìbàjẹ́ nígbà tó ṣe pé ọlọ́run ò pé kí wọ́n gan fún dígí nídìí ìbàjẹ́ tí wọ́n ń ṣe torí ẹ̀ tábà ti mọ̀ ikú níyàwó ni àmọ́ láláwo kìí ṣe mùsùlùmí ni irú àwọn eléyìn kèfèrí ni wọ́n ń pe irú àwọn eléyìn o àwọn èyí tò lẹ́yìn irú wọn irú wọn ò sì yẹn lè máa mú irú wọn ò yẹn lè máa mú sẹ́wọ̀n pé àwọn aláwo náà gángan fúnra ara wọn àwọn náà sọ pé àwọn èsè mùsùlùmí kí làwọn fẹ́ fi kí ó ṣe súnà àbí kí làwọn pè kí làwọn fẹ́ fi ṣe kí ló wá dé tẹ̀yìn pera ẹ̀ mùsùlùmí wọn á jẹ́ pé awo awo awo awo lẹ lọ máa a'udhu billahi minash shaitani rajim islam náà wàá dà islam dà báyà jẹ́ pé babaláwo la fi wá ní àti Allahu akbar pé kíni kíni jẹ́ Allahu akbar nínú àwọ̀ torí de eléyìí ọ̀dọ́ wọ́wọ́ ẹni tí ó bá jẹ́ mùsùlùmí kọ́ jẹ́ mùsùlùmí ẹni tó sì bẹ́ẹ̀ ṣe kèfèrí kọ́ máa ṣe kèfèrí tiẹ̀ pọ́nbélé kò sí mùsù kèfèrí mùsù kèfèrí ò sí kèfè mùsùlùmí ò sí islam òun náà islam ẹni tó bá ń pè islam ló ń fẹ́ ṣe ilé ìtọ́nà ìtura nàbì muhammed sallallahu alayhi wa sallam kó se ẹni tó sì mà kékeré rí ló ń fẹ́ ṣe kó jẹ́ kọ́nà tó náà kó hàn gbangba sáwọn èèyàn kó wọ́n mà àmọ́ kó wá jẹ́ wípé ọwọ́ àmọ́ jàǹbá àwọn èèyàn jẹ́ ẹ̀sìn ọlọ́run ìwé ìṣe mùsùlùmí ó sì wàá máa tún síwájú àwọn èèyàn níjẹ́ ẹ̀sìn ọlọ́run á ìjàǹbá ńlá ni fún gbogbo jàmá àtìlẹ́ ìbá ṣẹlẹ̀ sí. tẹ bá tó lẹ́yìn irú wọn tẹ bá tó lẹ́yìn irú wọn ẹgbẹ́ o sọláàtì yín dànù torí ẹtù lẹ́yìn kẹfìrí nù ẹtù lẹ́yìn kẹfìrí nù torí ẹ tẹyìn bá jólùmọ tẹyìn bá jólùmọ nípa ẹsìn Islam nǹkan tẹ lè rí nílé rẹ náà ni pé tíra tíra ti ń ká tíra ti ń ká torí pé nǹkan àmúṣagbára tiẹ̀ nù tíra tíra tíra yọọ ma kà mà yọọ ma ka ìmà yọọ ma fọgbọ́n ọlọ́gbọ́n yọọ ma ka oríṣiríṣi ìmà yọọ ma ka oríṣiríṣi ìmà tí wọn nù àwọn babaláwo ẹ̀rí wọn níbi kan tí wọn ti pa àwọn ṣe ìyàwó àtẹnì kan jókòó mẹ́rin wọn lè sàṣọ funfun aṣọ dúdú kan jókòó mẹ́rin pé kọ́ni kan àwọn ń pe dámdà yá ìlú àwọn ń pe rókà yá ìlú àfẹ́kàdé ìlú sàdádà bí ìlú lónìí fèrèsì la hawla wala quwwata illa billah kọ́lẹ̀ lómi ìgbà ni mọ́ṣáláṣí wọn tún máa polongo ogun pé àwọn agbọ́gbọ́ sí kíní kan bàbá kíkà dín tí àfọ́n ni bá sì ní ìta kò sì sàdédé jẹ́ bẹ́ẹ̀ àti pé báyìí náà kúkú máa nǹkan kan pẹ̀ sí wọn wọ́n ti ń pè ń kíkà ẹgbọ́ yìí agídí òtún jẹ́ la hawla wala quwwata illa billah lẹ́yìn kúkúrú ẹni tí irú àdáwò yìí bá ti ṣẹlẹ̀ sí irú wọn àyàfi kún kún kún yọ ọrú eléyìí lè máa mú wọn yọ lè máa mú ẹni ah iyọ̀ lè máa mú wàhálà ni wàhálà kí ni ọ̀dà rẹ̀ kò sí wàhálà kankan tí ọ̀dà rẹ̀ torí ká ayé pé máa àmọ́ tí wọ́n bá lọ jẹ́ ni ó ní wọ́n ti kí kíní kan fún kíní kan lọ́wọ́ ẹ̀hẹ́n wò só lóòsà wá nìwọ̀ ni tí wọ́n sọ pé wọ́n ti kò jébo lóòsà lọ́wọ́ ó kú bàbá ẹni tí wọ́n yọ só lóòsà nìwọ̀ tó ń dá sàkàsà ẹbí mùsùlùmí ni wọ́n wọ́n fi ọ̀sẹ̀ lè máàmù kò sí pé ó kú bàbá ẹni tí wọ́n yọ kú mbẹ́ wọ́n yọ ọlọ́ọ̀bà kájú òsùn ọ̀kájú òsùn ó ti ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe ntọ́ lọ́wọ́ bá fẹ́ aláàánú lọ́wọ́ bá wa èèyàn lè ti máa ṣàṣìṣe tẹ́lẹ̀ téèyàn wá mọ ẹtí ń ṣe láti ṣe lónìí ìbá kéèyàn fi ilẹ̀ ni nítorí pé agídí ò dín kankan ẹran tíjọ́ ká tá a bá kú àwa nìkan láàmú ẹ̀dá sàárè wá sí ẹnìkan kan ò ní bá wa gbé nu sàárè yìí nǹkan kan wá máa báyìí ànájú nu sàárè tẹlomi àdùn nínú jọjọ tẹlomi àti máa jẹ́ ìbànújẹ́ fún jíjọ́ gbẹ̀ndàkìyàmù ìdùnnú láíláí díjọ́ gbẹ̀lẹ̀ àlùkìyàmù làwọn fẹ́ kátó wá di pé a tún wá wọ àlìjánà kọ́lọ́mù bá má sílé wọ̀ wá. ntí màá báyà ń lajú ní sẹ́ta gbélé ayé ṣe jàmá oníkálukú wa òkùnkùn ní òkùnkùn ní kẹlẹ́ ni wọ́n má dẹnu rẹ̀ mà tọ́wọ́ amẹ́bà tó máa fi sí mu pé torí òkùn ló kùn ọlọ́mọdé oníkálukú dára rẹ̀ mà kálukú sì máṣẹ́ tó wọn ṣe ọ̀dà kọ̀dà ó kùn ìgbà tó yẹ kí mùsùlùmí ni wọn náà wọn náà máa Ọ ọrọrùn láyé ń bì kó tó di kéèyàn kú kéèyàn pa ní tí ọ̀dà ti mọ̀nà nítorí pé tí ọba pàṣẹ lónìí sì pé òní náà ló kú Allahu akbar olóríire nìyẹn ọpàṣẹ lónìí ọlọ́run tún ní kó ọdún lẹ́yìn rẹ̀ olóríire nìyẹn ìgbà tó ọba ti padà sídìí rẹ̀ ma njẹ́ kọ̀dá náà ló kọ̀ ọmọ jẹ́ láéláé njẹ́ kọ̀dá ló kọ̀ tabamọ̀ pa fẹ́ jọmọ nabi anabi sallallahu alaihi wasallam ká jọmọ lẹ́yìn anabi ká máa kí ló anabi kí ló mú ayé ga a ti gbìyànjú a bá ti nabi tẹ̀lé adọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam kí ló anabi ní ká pàtì ga si jìnnà sí ká jìnnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ yóò daa fun ala aláyé yóò ọlọ́run kò sí wa lórí rẹ̀ jálẹ̀. eléyìí jẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àgùsọ̀ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi ń lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́